bá àdéhùn tó kù ní òní. mo sọ̀rọ̀ gábà pé dárúsù pẹ́ díẹ̀ lónìí nǹkan kan ní ojú mi lọ́wọ́ díẹ̀. àdéhùn kẹta lábẹ́rẹ̀ lónìí àná. نعم نعم هذا عمل حديث عن جنس بن عبد الله الجبلي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم يوما ثم خطر ثم ذهب درق فقال ومن ذبح قبل أن يصليها فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح باذن الله عن جابر رضي الله عنه قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الصلاة يوم العيد فمنع الصلاة من صلاة قبل الخطبة إلى أذان ولا إقامة ثم قام متوسطا على بلال بلال فأمر بالتقوى الله تعالى وحتى على طاعته ووعد الناس وذكره ثم مضى حتى أتى النساء ووعدهن وذكرهن فقال يا معشر النساء تصدقن فإن كن أكثر أكثر حطب جهنم فقامت امرأة من من والعرب الخدين خدين فقالت لمن يا رسول الله لما لما يا رسول الله صلى الله عليه وسلم فقال أنا لأنه أن سرنا الزكاة وتكبرنا العسير فقال قال جعلنا àkọ̀tàmùnà nínú ní olùdíjì nínú olùdíjì nínú olùdíjì nínú يلقينا في صوب بلال من أقصر من أقصر من أقصر من أقصر من أقصر من أقصر من أقصر وخواتمهن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه باب العيدين ورنبع إتادو شريع إسلام ونبع وراء وصوم حديث جندب بن عبد الله البجلي رضي الله عنه فوني حديث وانا فقلوني قال صلى رسول الله صلى الله عليه وسلم يوم النحر ثم خطب ثم ذبح وقال من ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح بسم الله أرى وجدتي أرق ما أرى في كثيرة لا عيد الفطر وعيد الأضحى من ابن عبد الله البجلي هنا وصحابي النبي محمد صلى الله عليه وسلم أجي قوات bóun lànàbì máa to àwọn iṣẹ́ tí máa ṣe lọ́jọ́ ayíbi pàtàkì jùlọ Eidul Adha ọ̀dọ̀ ìléyà. tó ìṣe pé bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀lé súnà tànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àbí kó tó tànẹ́bì ti tó yìí. lórí ìlú Abdullahi ní nígbà tó ń rí ànẹ́bì sallallahu alayhi wa sallam sọ́ọ̀lá ìrún lànẹ́bì kọ́kọ́ sí ń gbòde yìí àti sọ̀yẹ́ ń jẹjọ́. صلى رسول الله صلى الله عليه وسلم يوم النحر ọjọ́ tí ọjọ́ ọ̀gbọ́nra òun náà ni yóò máa yéde àbíhá náà nìyẹn ọjọ́ tá a máa pa ẹ̀yàrá fún ọlọ́run ọba. ó ní ọ̀run ni anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kọ́kọ́ kí lẹ́yìn tá nẹ́bí kírun tán fún màkàkọ̀ ọba lẹ́yìn wọn là wá ṣe kótóbà. láti ní ìrún yìí ti bí yàtọ̀ sí ìrún jimá ìrún jimá kútúbà náà kọ́kọ́ ti kátó kírun àmọ́ tó bá jẹ́ ìrún ayíjì àti ìrìndò lọ́sìrì ni àti ìrìndò làbíhà ni ìrún làákọ́ máa fi bẹ̀rẹ̀ bá a bá kírun tán ìtọ́wá kan kútúbà. ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì òun ni pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì yóò yí wa pé kútúbà àjọ jimá jimá máa ṣe èmi lára àwọn jimá ní òfin dá kéèyàn ọmọ láta pé wọ́n bẹ̀rẹ̀ ojúbà kò ní tara àti kọ́ gbọ́ bí wọ́n gbé kọ́ ọmọ ẹ̀yẹ ọmọ wa sáré pàpàpà máa sàlù àlálù ọmọ sálájú ànábì ọ̀fẹ́ bẹ́ẹ̀ kọlọ́lọ́ ọ̀sẹ̀lẹ̀. àmọ́ tó bá jẹ́ ẹ̀rọ ayédè tó fi fàákà nẹ́bì tí ní kí wọ́n ṣáájú kútúbà òun ni pé ànábì Muhammad kọlọ́lọ́ ọ̀sẹ̀lẹ̀ رخص النبي صلى الله عليه وسلم في ذلك النبي ترخص قدم عيدي النبي من شاء فليجلس ومن شاء فلينصرف ẹni ọba fẹ́ ojú ọgbọ kòtùbà ẹni tó bá ti lè tọ́fẹ́ yanjú ilé àbí nǹkan tó fẹ́ máa lọ ọ̀fẹ́sẹ̀ fún ọba tí ọ̀rọ̀ yìí ti tán tí òjò kò gbọ́ kòtùbà ìyàtọ̀ náà láàrin kòtùbà ọ̀rọ̀ jẹ́ máa àti kòtùbà ẹ̀rọ ọdún lóbi jẹ́ pé ní ẹ̀rọ ní ọ̀ṣáájú lọ́jọ́ ọdún lélẹ́yìí tó jẹ́ àbí súnà tí gbogbo wa gbọdọ̀ wà ń bẹ́ẹ̀ lẹ́yìn bá ti wá sí ní iṣẹ́ pẹ̀lú ìmáàmù àlẹ́bí yọ̀ǹda sọ̀rọ̀ lọ àwọn fẹ́lẹ̀ ọ̀gbẹ́ni ọba fẹ́ odò bọ òtúbà ẹni ọba ní nǹkan tó fẹ́ lọ fẹ́ àbí wọ́n bẹ fún fún àlẹ́bí yìí bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ wà ní lẹ́yìn wá tabalika wo hadith jibiri ibn abdullahi radiyallahu anhu jabir ibn abdullahi radiyallahu anhu ma hadith jẹ tó ń láyé gbà wá yíyí níbi tí wọ́n yí bẹ́ẹ̀ ni gbádùn náà tó ìrún ànábì fọ́tí lẹ́yìn náà ànábì fi kótóbà ẹlẹ́ẹ̀kẹta ló tó wá kan ẹ̀rọ pípa ó lòdì sí ọ̀pọ̀lọpọ̀ níta ní àdúgbò wa ní nílùú tiwa ìyá àbáwá agbègbè wa èyí tí ọ̀pọ̀lọpọ̀ máa rí ni pé bí màmú bá kírun tán yóò wá kọ́kọ́ lọ pa ẹran ọgbọ́n bá pẹran yóò wá padà tó ní mà ní ìdókòtò bá òun làwọn náà rí kà yìí àbí ìkù yìí nìkan kọ́ àbí ìkù yìí àbí ìkù Abdullahi rọ́bì ọlọ́run àlùbọ́ náà ti tó nù kábọ̀bà àkọ́nà nàbí ìfọ̀lọ́mọ́ àwọ̀tọ́lọ̀ ànábì kírun lẹ́yìn tó kírun tábà kábọ̀bà ó ti kútúbà lẹ́yìn kútúbà làǹdàbì tó wá lọ dùnbù ẹ̀rọ من ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها النبي صلى الله عليه وسلم ní ẹni ọba pa ẹran ọbìlà ẹyùsọlì ó tó kírun ọdún ìrún ìdí adá ìrún ọdún léyà fàlẹ́gbà òkúrọ́ màkàlà kọ́lọ̀ wá ẹran míì yóò dùn bí lẹ́yìn tó bá kírun tán. eléyìí náà ń kó àdébí tá a bá ń jẹjọ́. wípé kò lẹ́tọ̀ọ́ kéèyàn pa ẹran léyà kójú di sí akẹ́rùn léyà gbogbo tó ní wọ́pà ẹran yóò bá nù ní nǹkan kan ní. èèyàn gbọ́dọ̀ pẹ́ran léyà kójú di tó kírun. òun náà lẹ́yìn tó ọ̀gá náà mú ike kọ́lẹ̀ ẹni ọba dàn wò pẹ̀lú ẹgbà ó kọ̀ọ́ màkà àlàhà. sẹ́ran léyà tẹ́lẹ̀ sínú ẹ̀ ní ìtẹ̀yọ́ bá lágbára ẹran ilé agbépa èyí ti dandan àmẹ́ni ọba lágbára ní oṣù náà nẹ́bà Muhammadu lọ́sọ́lọ̀ mi. àmọ́ àwọn nǹkan ní ìtọ́jẹ́ súnà ń pilẹ̀ lẹ́yìn bá fà fọwọ́ fà ń bẹ́ lọ́wọ́ àjí dandan àpèjúwe rẹ̀ kan lélẹ̀. ẹni ọba kájú fẹ́ràn tó tó tásìkò ẹ̀ ọwọ́ àjí dandan kọ́ lọ wá ẹran ilé ìjọ pàṣẹ òkùnkùn ní súnà nẹ́bà Muhammadu lọ́sọ́lọ̀ ẹni ọba kájú tọ́pẹ́ kótó di kó tí ẹ̀wọ̀n mẹ́jọ ọdún àlẹ́bílẹ̀ fàlìyàbùbá amúlùmọ̀ àfẹ́lẹ̀ fàlìyàbùbá màdá àlẹ́rà ọkọ̀rọ̀ màdá àlẹ́rà àbíbọ́lọ̀ ọ̀wá ẹ̀rọ ní yọ̀pá ipò rẹ̀. nínú àwọn ìdí ìdí ọ̀rọ̀ ìyàlẹ́lẹ̀ ní kó tí ẹ̀fọ́ wa ta tó bá ti rà fún ọkọ̀ olùwà di ọ̀hán yà. lápẹ̀lú ìdíje rọ́wá títí sí ọ̀rọ̀ ọ̀jẹ̀ rọ́wá àti ájì kan kó máa ń ẹ̀ láti fi ájì ọ̀ràn yẹn lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan tó ní láti àjọ máa ń sọ̀rọ̀ yẹn lórí òkú. gbogbo ilé ẹ̀ máa ń lọ lẹ́yìn ìgbà ayé ọdún ẹ̀mẹ̀wá ẹ̀mẹ̀ta ìgbà ogún èyí ò ti dandan mọ́ sílẹ̀ ni àlékún ládání lọ́lẹ̀. bẹ́ẹ̀ bá wá lọ ṣe ájì àbí ọmọ wọ́n wá sí ìsáàdù hajj rẹ̀ yìí káńtó ní ìsáàdù hajj rẹ̀ yìí ọba hajj rẹ̀ jẹ́ òbí tuntun máa obìnrin rẹ̀ nígbà tí ò kí ì fún àsìkò jíjẹ bí ayọ̀ ta fún yàrá bí wà nù ara mi ó ní dá ó ní ìgbà téèyàn gbọ́dọ̀ fi dán gbogbo nǹkan yìí ẹni ọba wa kẹjú àbí tó fa ìmọ̀ ọ̀jẹ́ dadere lórí kẹlẹ̀ ìdájọ́ rẹ̀ ní òṣèré àlè pé yàtàmẹ́ òfin páàpì àìsíkọ́ bàjẹ́ òun kọ́ wá ní pípọ̀ àìsíkí òun kú ti bàjẹ́ yóò máa bá wọn ṣe gbogbo sẹ́yìn ti sára kan ọdún lè san èyí ò lè sọ fọ́ ọwọ́ àdìjẹjẹ ọdún tó bá tẹ̀lé ọwọ́ fún ìlú jẹ yẹn ṣe òun ti rí kéèyàn kéèyàn kọ́kọ́ra láti máa fa ìmọ̀ kan ṣe. mo ti rí ibi ọ̀rọ̀ rẹ ní yájọ́ ìjẹ́ dẹ́dẹ́dẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá kájú kọ́ pa lẹ́yìn ìbọn lọ́wọ́ rẹ̀ ní wọ́n ti takò súnà wọ́n wá wá ìdí ìbá súnà wọ́n. àpẹẹrẹ ní ìyẹn ájì àjọ ọmọra kéèyàn kọ́ wá rẹ̀ bàjẹ́ wọ́n àbúrò bá ti ájì ìdí ìjọ́ra yẹn bẹ́lẹ̀ yìí ọ èyí ò lè kakọ́ ọba wa jọ kókó tó tẹ̀lé láti yọ wá tẹ̀lé. nípa báyìí gbogbo nǹkan báyìí àyùmọ̀kẹ́ máa fà bẹ́ẹ̀ lómi àbí àìbéèrè tó kí ni tó bọ́ sínú ẹ̀sìn. wàá lẹ lẹ́bàá lẹ́bàá bísí mi alẹ́ bí lẹ́yìn tí ọ̀gá wa kẹ́kọ̀ọ́ ní sùúrù tí ò sí ìpa nílá tiẹ̀ lórí àwọn tó ṣe wọn sábà ní àgbẹ̀bí nípa ìyá bá ní ìyẹn ìlà ọ̀rọ̀ lè pẹ̀lú nílá rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run. nínú fífi àdé ìyá àti wọ́njẹ jọ ètò ìlànẹ́wà mọ̀nàmọ́ sọ̀rọ̀ náà ọ̀gbẹ́nà mi pé ẹni ọba lè dá pẹ̀rọ fún rẹ̀ òní kọ́ pàǹtẹ̀. ẹni ọba lè dá ẹran pàfúra rẹ̀ ẹran níyà rẹ̀ fún rẹ̀ náà ní kọ́ pa onílágbájú bí ọ̀gá wa lè pa ó ti kà bí mi lóko wa kan sí ẹgbẹ́ rẹ̀. àmọ́ káàdì wa fẹ́ nìkan pé àwọn ni wọ́n máa ń sẹ́ran láì ká lápapà eléyìí ọ̀pá wọn. èèyàn lè ràn yàn lọ́wọ́ pé ọwọ́ ọ̀gá lè pa kò burú. àmọ́ káàdì wa mú pé kọ́ra bẹ́ẹ̀ yàn lẹ́rẹ́ lè pa kò gbọdọ̀ pa. àwọn ẹgbẹ́ ni wọ́n máa pa eléyìí ọ̀tà kú sínú àlẹ́ nínú fífi àdéhùn ṣe pé gbogbo ẹran tí wọ́n bá pa àmẹ́bí fún wa ti tà kí ibi ìṣọ̀lọ̀ bá wà ní ọ̀sẹ̀lẹ̀ pàdé ọ̀gbà lẹ́kùn ìlà gbogbo tí wọ́n bá pa kọ́nà tó ká sí ẹ. ìyẹn ọ̀gbọ́dọ̀ lọ́tẹ̀ yìí nǹkan kan lọ́wọ́ wọn àtàwọn náà. lọ́dọ̀ náà wọ́n bá ní wà láàdá òní lẹ́nà láàmú yóò fi àrùn ìmọ̀ ọ̀gbìn ààrẹ. ẹran tí wọ́n bá ní àrùn ìgbàgbé ìlú àbí wọ́n ti ẹ̀mọ́ tí wọ́n máa ń fi dípò láàyè ọlọ́run ní ìwọ̀ ni ọ̀gbọ́dọ̀ jẹ́ nínú ara bẹ́ẹ̀. èèwọ̀ ni ẹranko ọ̀dà ọkọ̀ ọlọ́run tó ń gbọ́dọ̀ yé lọ́wọ́ wọ́n tó ń du ìpínlẹ̀ ọ̀gbọ́dọ̀ bá wọn jẹ́ yípa ìwé ara bẹ́ẹ̀ wọn là lẹ́kọ̀ọ́ àmọ́ ọ̀la ọ̀la lọ́pàá sí ìwà bí ìwé wàlíyà ọ̀la yóò ti lè la mẹ́rin عن جابر رضي الله عنه حديث ليس تقبلني جابر بن عبد الله رضي الله عنهما ونضع حديثه وقال شهدت مع رسول الله صلى الله عليه وسلم الصلاة يوم العيد حديث جابر تعليق بين àti jẹ́kọ̀ọ́ ní abdullahi jẹ́kọ̀ọ́ láàbàlú àdìsí jákòó àti gbogbo àwọn tó bá àdìsí wá kúrò làmẹ́bí yìí ti hàn pàtàkì lọ́lọ́jọ́ ọdún léyà. Jábìrù ní ṣẹ̀rí kùmá àwọn tó lè láti sọ̀lọ̀ mọ́ àwọn àríyìn wọ́sán làmọ̀tọ̀ láàtọ̀ yẹ́ òmàlẹ́ yìí. Ó ní mo bá nẹ́gbàá Mùhàmmad sọ̀rọ̀ àdọ́là kírun lọ́jọ́ ọdún. Bàbá dá àbí àkọ́kọ́ bá nẹ́bí ti bẹ̀rẹ̀ fún ojú tí wọ́n ti ń kírun bá dá mọ̀lá ìrún làmúnẹ́bí kan sí kọ́bìlà ìkókùbà tó tó báwọn yẹn kọ́ ìrún àti sàlàyé fúnra wọn jọ yóò pé nígbà tó kókùbà yìí lónìí yìí pé àdúrà kan ní kókùbà àbí nǹkan kan ti tó máa kókùbà lọ̀rọ̀ tá a bára ẹni sọ òun ni bàbá gbàgbọ́ yẹ kókùbà yẹ kò ní ìyá tó ń dá wà kan lẹ̀ ìdúgbò tó dé lẹ́yìn tó ti fẹ́ dáta lọ́pọ̀lọpọ̀ jimá lónìí àti ká kó wọn àti ọwà lọ́tọ̀ bí màá mú oníkótópọ̀ ọwà lọ́tọ̀. èyí tó máa pé àmọ́ kó túbà sí ọlọ́ọ̀yà àgbẹ̀jọ jimá káfáwò yẹn bọ̀rọ̀ náà ni. òun ni gáàbì wí tó bá nẹ́bi máa dé níbi àkọ́kọ́ dá nẹ́bi mọ́ èyí ọ̀rọ̀ ọ̀rọ̀ wá tẹ̀ ẹ̀ ara àdájọ́ tó ń pọ̀ mọ́rọ̀ yìí tó fi yàtọ̀ sáwọn àwọn míì àìsè rún ìrún yíyí ọjọ́ ààwẹ̀ ní àbọ́dún léyà àìsè rún rẹ̀ wà náà ìkọ́ ọmọ ga àìsè ìṣèkọ́ ọmọ òfin eléyìí dákọ̀ náà mẹ́wàá náà wà ní ìwọ̀n sẹ́yìn nínú ibẹ̀ làwọn onímọ̀ ti mú tá a bá ń sọ̀rọ̀ pa sí nǹkan báyìí dídí àní ànábì òṣè nǹkan báyìí dídí àní. wọ́n ní kí nǹkan tó lè fi dídí àbá ànábì bá pa nǹkan kan sí sí òṣèré. kápẹ́ wà pé dídí àní agbọ́dọ̀ yìí pé ànábì pàtì máa wùdú di mọ́kàdì máa wùdú di àdìmọ́kàdì. nǹkan lè pàápàá ànábì òṣè nǹkan ní ọ̀gbẹ́. àmọ́ síbẹ̀síbẹ̀ ànábì wa pàtì àjẹpọ̀ máa pàtì nìyẹn lágbájá lè rìn pípé ìtò wa máa pè wákàtí márààrún ìrún yìí gan lẹ́gbẹ̀ẹ́ bí òun pípé ìrún wákàtí márààrún lọ. bọ́bá yẹn tó gbé yẹn ní wa mọ́sálásí ká tó yẹ ẹgbẹ̀rún àìmọye ẹgbẹ̀rún yẹn wà á yíyí torí wọn nígbà bá fi ẹgbẹ̀rún torí ogún yẹn àti ká ẹgbẹ̀rún torí àìmọye ẹgbẹ̀rún ọbẹ̀ ọbẹ̀ tó máa là ká ìlú kápẹ̀rún lórí ogún èèyàn lọ síbẹ̀ sí ànẹ́bí wa sí ànẹ́bí ànẹ́bí ni wọ́n mọ̀pẹ̀rún èyí òun tọ́ka sí ẹni ọba wa jẹ́rí ẹ̀wù òṣèlú jáàmù wọ́n yàtọ̀ fún nǹkan tá ànẹ́bí fi kalẹ̀ lórí pé kò sí ní tí ọ ó lè fà á pé kó ṣe é lápẹ̀kú torí bẹ́ẹ̀ lómi bá ń sọ̀rọ̀ bíyà yóò ní ààrẹ wọ́n yẹn mọ́tò bíyà mọ́tò bíyà mọ́tò tí wọ́n ń gbé bíyà nẹ́bí ògùn mọ́tò èyí bá nẹ́bí ògùn tètè yà á pé mọ́tò ń bẹ láyé ànẹ́bí ànẹ́bí wa pàdé dé ẹ mọ́tò bọ́bá yìí pé ń bẹ ní ibi díànù máa wùdú bí àlùmọ́kùtà bíi àwọn ìta nẹ́bí bá fi ilẹ̀ kéde ká àdìrí pé tó lè mú un ṣe ń bẹ ọwọ́ àmàmà sí ilẹ̀ tí yẹn bá dẹ́yìn wò ní jíjà àpẹẹrẹ rẹ̀ ní ìrún yídì bó ti ní pàtàkì tó taari pé ó ní ìdìbò akéwìn ó pè fún ìjìmọ̀nà àdúrà àwọn èèyàn tí wọ́n wá yìí ìwọ́n ká ń pè pé èèyàn mẹ́wàá ẹ̀yìn ogún àìmọye ẹgbẹ̀rún làwọn ní pè ó fi hàn wá pé àti bá nẹ́bí ti ká ṣe é nù sọ̀lọ̀ bọ́ọ̀ irú èyí òun ni bí yẹn bá d dàwò òdìdí yáàmù ní kúkúrú ni pé ìrún ayé lè fẹsẹ̀rì ni lẹ́yìn al-adha ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi máa sí wa lílá àdáni wàlá ìkọ́ọ̀mà kò sáà ń pè wọn fọlá kò sí kọ́ọ̀mà bẹ́ẹ̀. ثم قام متوكعا متوكعا على بلال لين بعد النبي كان كان النبي كان بعد هل جاء حديث جابر jáde ọ̀gbọ́ pàǹdẹ́bí fẹ́ràn ó túmọ̀ pé àdébùdó bíbí ní abdullahi ó dúró fọ́rọ̀ ọdún ìléyà àdébùdó jáde òyìn dúró fọ́rọ̀ ọdún ọdún ayọ̀ yìí ò dúró sí pàǹdẹ́bí fẹ́ràn bẹ́ẹ̀ àdébì òkè ní yàtọ̀ ní kọ́mọ́ fẹ́ràn o àdébì yìí ń tọ́ka ọdún ayọ̀ ní tí ọ̀dẹ́ràn nú nípa báyìí lẹ́yìn káàdì lẹ́bí kọ́ọ̀tù mùtàwákìá alàbìlà àlẹ́bí wa mú yípa téèyàn mú yàn síwájú tó fọwọ́ sí méjì ká àlẹ́bí wa mú bìláàlì ọ̀fọwọ́ sí bìláàlì bí ọ̀rọ̀bá ọ̀yọ̀ náà hùtà àdánù àpèrún àlẹ́bí wa muhammad sọ̀rọ̀bá ọ̀lùsọ̀lọ̀. tó máa bẹ̀rọ̀ àlẹ́bí àti bìláàlì wa lọ hàtà àtàlẹ́fà àbàwà àbọ̀hùn náà ànábì wa kó omi dáwọn ọkùnrin wa ànábì àti bìláàlì wa lọ àyè àwọn obìnrin náà. àbámára ìdáàbò wà lọ́ọ̀hí nàárà. ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ àpàwọn èèyàn láti gbé ẹgbẹ̀rún ọlọ́run wàhálà àlàkọ̀ àdìrí ó ti gbà wọ́n yànjú pé ẹ máa tẹ̀ láti ẹ̀kọ́ lọ́hùn-ún. ووعظ الناس وذكرهم قلت وعظ وعظ الناس وذكرهم قلت ران وليتي أتوقع وعظي ونرسي nítorí ẹ̀ ní jáde òfin tó gbogbo ìlera ọ̀lẹ́ ẹ̀wò ànábi pàṣẹ fún ọ pé wọ́n bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà wọ́n gba àwọn èèyàn bí máa tẹ̀ láti ọlọ́run lẹ́yìn náà ó ti wá àdúgbò wọn wàgàtí ó ti rán wọn létí nínú fífi àdéhìí làwọn onímọ̀ ti mú pé kútùbà tẹ bá rí pé èèyàn ń pe bí ò sí gbogbo orí eléyìí ń bẹ́ẹ̀ kútùbà bíjà ni kútùbà tí ò sí ẹbẹ̀rún ọlọ́run bẹ́ẹ̀ tí ò sí àlàkùn àlàkọ́ àtìlá ẹgbà àwọn èèyàn yàn wípé wọ́n máa má tẹ ọlọ́run tẹ kútùbà tí ò sí wà sí ń bẹ́ẹ̀ kútùbà fàájì ká máa wá rẹ́rìn-ín wọ̀gàkẹ́rọ̀hún kútùbà táwọn àwọn èèyàn létí ẹ̀rọ wọn létí ìdẹ̀ra tí ń bẹ̀fẹ́ yìí ọba ṣe dáadáa ẹ̀rọ wọn létí ìdíyà tí ń bẹ̀fẹ́ yìí sí kọ́kọ́ àti ọlọ́run lẹ̀ àwọn onímọ̀ ní gbogbo kútùbà tí irú iléyìí ọba ti ń bẹ̀ léyìí tó ń ṣe ìṣẹ̀lẹ̀ láyé wa lónìí bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ lómi ìfìlóhùn tí ń ṣe kútùbà láti ìbẹ̀rẹ̀ rẹ̀ dópin ó lè sọ̀rọ̀ ọgbọ̀n àbàbò olórin kan wí àwọn ọ̀jọ̀gbọ́n kan sọ gbogbo ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ àgbọ̀n àdàbí súnmọ́ ní káàbọ̀ olórin tó wí ní tó sọ òun lè lè ìlànà ẹ̀bùn Muhammad ọ̀dọ́là lọ́kọ̀ wà yìí nípa báyìí bí ẹ bá wà ń kó kó ṣe kótóbà kó báwọn èèyàn sọ̀rọ̀ kó gbìyànjú lóhun tí jẹ́ kótóbà nàbì yìí òun ni kí yóò ṣe. bàbá wa ní nǹkan mi sọ fẹ́ ti kún lẹ́yìn ìgbà mi tí òun mọ́tò mà sí ọ̀dá wa kò sì dé burú mẹ́ àmọ́ kótóbà ọ̀gbọ́dọ̀ má ní àwọn ọ̀dọ́ wà nínú. lẹ́yìn eléyìí tó máa ọ̀pọ̀lọpọ̀ tí àwọn tí ò ní kan ṣe tẹ́lẹ̀ tó bá wá gbọ́ pé ọ̀gá náà àwọn kò lábòlè ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àbí àbá kan ọwọ́ awo pé kóun wájú ọ̀kan kóun máa fi kọ́ àwọn obìnrin lẹ́sìn àwọn agbọ́tẹ́lu ní ọmọ wa wí pé òyì àwọn àbóògbé ìyàwó ní àwọn lọ kọ́ńté anabuwa muhammad sallallahu alaihi wa sallam fara ń bẹnu àdìdì ní báwo obìnrin wa bá nàbí wọ́n ní wọn lẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀lẹ̀ àwọn ọkùnrin ti gba gbogbo àsìkò rẹ̀ sọ́mọ́ wa lọ́wọ́ níta wá fẹ́ ni pé fáwa náà lọ́jọ́ kan péré ọmọ ẹgbẹ́ táwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ tí wọ́n máa báwọn obìnrin sọ níjọ́ tó bá jọjọ́ sí wọn ọ̀rọ̀ tí ó kàn wọ́n ni yóò kàn wọ́n ní ẹ̀sìn wọn yóò kàn wọ́n ti ìgbé pọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn yóò kàn wọ́n pẹ̀lú ìtọ́jú àwọn ọmọ wọn.

ti ní nǹkan kan ti lọ́dọ̀ àwọn obìnrin àwọn ágàdàn àmà lẹ́bi ní ilẹ̀ ìtọ́nà ẹ̀jìrì ní ìdíbi ní ádámà mẹ́jọ ọ̀gám àlẹ́bi sọ̀rọ̀ ọ̀gọ́là ní ẹ̀jìrì ìtọ́ni yìí ìgbà ẹ̀jẹ̀ ìfakuléèdì lára ọmọ èèyàn bẹ́ẹ̀ ni ìtọ́ni lára wa. nípa bẹ́ẹ̀ àlẹ́bi ní ká máa jìnà síbi ìrújú nípa ká lẹ́bi ọ̀rọ̀ ti wá ìdúgbà gbogbo àwọn tá a bá wà ní kókó ká máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ náà káwọn náà mú lò lẹ́kọ̀ọ́ àlẹ́jù nìyẹn sẹ́yìn kankan ò lè ronú kẹ́kí nǹkan sí i. à ń bèèrè àwa bí báyìí mọ iye nǹkan ni wọ́n lè ronú sí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí wa la. kí ni wọ́n gbẹ́ nìkan àbẹ́yẹn méjì má dá lọ ọmọ fún àwọn ìyàwó ìyàwó sí ara ìkọta kọ́ nù àdéhùn yìí àbí ìtọ́jú àbúrò fẹ́ ṣéwú kan èyí ìtakùkù náà lẹ́kọ̀ọ́ fẹ́ ọ̀tàkùn àti ọlọ́run ọlọ́wọ́ bá lóbìnrin kan ò wà ní káríwá lóhùn ká àtọkùnrin kan àdúgbò tó yẹ kọ́ ní oṣù kẹta wa. nípa báyìí gbogbo àwọn tí wọ́n máa gbọ̀ wọ́n kú àwọn akọ́ òye àlẹ́yìn náà fáwọn obìnrin lẹ́kọ̀ọ́ àmọ́ àwọn tí wọ́n bá fáwọn obìnrin lẹ́kọ̀ọ́ fún wọn lu súnà nẹ́bì délẹ̀ ara súnà nẹ́bì ni pé ẹ̀wẹ́ nìkan tẹ́ jọ máa lọ ọmọ ìyá wọn nìkan. bó ti lè wọ́n jẹ́ mọ́tà fún yẹn nìkan ní ẹ̀dàkùn tó wá bá yín ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àkírí ni ọ̀rọ̀ kíníkà ni kó wà sọ fún ẹ̀ wá bí ọ̀bá lọ́kọ yóò lábúrò ọkùnrin yóò lẹ́gbọ̀n ọkùnrin yóò ní bàbá bá lẹ́yìn ìdíkọ́ wa yẹn ọ̀nà mọ́wàá ìwòsàn حديث يقول عليك الذي ليس الشيطان يجري ليس ابن ادم مجرى الدم كل سبع كتاب من جزوة sáàbì mọ̀ pé káwa náà máa ń yẹ káwọn èèyàn bí kọ̀ọ̀kọ́ kú lọ sí wa. Àlẹ́bùn Àbọ̀kámọ̀ sọ̀rọ̀ sọ́wọ́ àríwí ọ̀sẹ̀lẹ̀ àlẹ́bí wà ní ẹ̀ẹ́dì káàbù mọ́sálásí. Báyọ̀dé bá ti wà mọ́sálásí bẹ́ẹ̀ àwọn ìyàwó yọ̀ máa wá gbé oúnjẹ fún un wọ́n lè sọ máa ń lọ́rọ̀ sí òde pé ìgbàdá nẹ́bí wọn parí ẹ̀sìn káfí yọ wáyé láti wá sọ̀rọ̀ sí ànẹ́bí wọn wà mọ́sálásí. Kọ̀fíyà tó ń lo ẹ̀yẹ́ yìí nínú àwọn ìyá ńlá wa àwọn ìyàwó àlẹ́wà Mùhàmmadu Lọ́sọ̀nà sáńté kọ̀fíyà. Òun ló wá bá ànẹ́bí ló gbé oúnjẹ ló gbé wá sí ìjọba àmọ́ ọ̀sán wa bá àlẹ́wà Mùhàmmadu Lọ́sọ̀nà wọ́n wá jálẹ̀ àlẹ́bí wá sí ìjáde nígbà tí ìyẹn ti yàn jẹ́ lò tá báyìí sọ̀bí àwa dá lẹ́bi tó ń bá sọ àwọn ọ̀rọ̀ kan yóò lé ní sùúrù ìgbà dá lẹ́bi ó fi tí ó fi kó yẹn ti ká bì. àwọn ọkùnrin méjì kan wọn kọjá lọ bí wọn ti rí pé ó kòkòrò ọkùnrin ká tó kẹrin kan tó dúró yìí wọn bá tẹsẹ̀ mọ́lẹ̀. ẹnìkan ni wọn wá sọ pé ìyàwó ọkùnrin lọ àjà àlẹ́bí mọ̀ ní ìlú àlẹ́bí ni ọba bá rí tẹsẹ̀ mọ́lẹ̀ pé kọ́ máa ń bàbá rí òun sallallahu alaihi wa sallam alábi ti fún wa pé ìwọ̀n yìí yá ju èyí tí wọ́n rí wọ́tẹ́ lẹ́nu alábi ní sàhálà ẹ̀wọ̀n yá ìlà àkọ́fíyà tó fi ń kọ̀tọ̀ yẹn kọ̀fíyà ọba òyeyì ló gbóòkì ní ìyàwó mi ni. àwọn arákùnrin wa ló ti hàn mọ́ àwọn arúgbó ojú ọ̀dá tó wà lẹ́yìn àlọ́yìn ní wọn bàtẹ́ àmọ́ ìnà ṣẹ̀gbọ́nà yẹ́n yìí lẹ́yìn lẹ́yìn ní àádọ́ màmájọ ọ̀dà ìnà ṣẹ̀gbọ́nà yẹ́dìrí ọ̀gbẹ́sẹ̀lẹ̀ ádámù mẹ́jọ ọ̀dà gbogbo òkúti ayé àlẹ́wà mọ̀nàmọ̀ sọ̀rọ̀ ọ̀tọ́lá ọ̀nà jẹ́ fún wa. yóò jẹ́ kọfẹ́ ní ọfẹ́ tí ó lóbìnrin yóò jẹ́ kọfẹ́ ní tí ọkọ náà lọ́kùnrin. àbábáwá pé wọ̀ ní ọkùnrin ọ̀gbọ́dọ̀ fóbìnrin kéwù ọ̀rọ̀kọ̀rọ̀ ni. ṣé ẹgbẹ́ arákùnrin ọkùnrin ti lè má lọ fáwọn obìnrin kéwù òun ni alẹ́bùa muhammed sọ̀lá sọ̀lá alẹ́bí lọ dáwà àti ìfáwọn obìnrin òun là ń kà lọ́wọ́ nínú àdéhùn mi wọ́n wá sọ ọlọ́dà lẹ́bi pé fún wa ń jọ̀ka pé bọ́ọ̀ ti wa ilé ń kà wá tí ń dùn àwọn obìnrin láwọn àti ọlọ́mọ dá wa lóhùn jọ náà. Àlẹ́bí ti gbà fún wa sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà. Àmọ́ o pẹ̀lú àwọn tá a ní ká sá fún gbẹ́gbẹ́ bá ti nínú àdéhùn ìdìbò bíyá àtàdé ìlú dáńkà lọ́wọ́ iná àlẹ́bí ọ̀dá lọ́wọ́ kóbi láyé bí ọ̀bá ìlọ́wọ́ bí ọ̀bá wà ní. Nígbà tá jáde òǹkà àti ìwà fún wa wọn fún ọdún wa àti ìtàlẹ́bí ti fáwọn obìnrin táwọn obìnrin tí ń gbọ́ gbọ́ dàpọ̀ fún òfin ìbàlẹ̀ tí wọ́n gbọ́ ilé ọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá yìí. alágbọ̀n ọ̀hún ọ̀rọ̀ sọ́nà lẹ́yìn ilé ya máa ṣọ̀rọ̀ níta òun ké sẹ́yìn obìnrin ẹ̀yọ́ obìnrin mùsùlùmí. akọ̀jáfìlà ẹ̀sẹ̀ sàárà o àkọ́kọ́ fídíò àdéhùn ẹ máa ṣe kí ni ẹ máa ṣe sàárà nínú láwùjọ tàbọ̀ jákèjá yìí lágbẹ́ ọlọ́lọ́mọ yìí dájọ́ káwọn yẹn ní màkà àyọ́mẹ́. ara rẹ̀ ni wọ́n ti mú pé ìsìláàmù pépébẹ̀rẹ̀ wọn máa lo òkè yàtọ̀ fún ọkọ̀ ẹ̀. torí pé ìwọ̀n ní abẹ́lẹ̀ òní pépé ìwọ ti bàrà bí kí èdè díẹ̀. wọ́n bẹ̀rẹ̀ fáwọn obìnrin lẹ́kọ̀ọ́ àti ní nǹkan tiwa. tí wọ́n sì lè ní abótiwù wá o lè gbà wọ́n mọ̀ràn gẹ́gẹ́ bí ọkọ àkọ́kọ́ gbọ́dọ̀ wá gbòòrò pé ẹ̀yìn kankan náà ni wá èrè àkáǹtì kanáà là ń lò tí ó sì máa jẹ́ palára fún bẹ́ẹ̀. àlẹ́sìkò ọ̀gbọ́n náà ti kàkọ́ sí àkùnà ẹsẹ̀ bàá lórí ọba sì ní nǹkan kò ní ṣe kíni kò ní ṣe sàárà ń bẹ àkọ́kọ́ fífi ìdáwọ̀ àbá àmúlẹ̀ nìyẹn pé akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ló dúró ojú ẹ̀ ní ọba tẹ̀lé ìsìlámù kọ́dà nínú ẹ̀gbà wa àbí yìí mi. lẹ́yìn bàtà nẹ́bí ìṣọ́wọ́ àti bàbá wọn obìnrin tán bá nẹ́bí kú lọ́dọ̀ wọn. wọ́n ní bàtà nẹ́bí wọn padà wálé àbí ìwọ́n fẹsẹ̀ rí lẹ́yìn ilé náà. àwọn obìnrin méjì kan wá dé nínú ọ̀nà wọ́n wí fún anẹ́ta lẹ́yìn kan tí wọ́n bá pé báwa sáná bàtà nẹ́bí pé àmì ìbéèrè bá fẹ́ béèrè. àbẹ́rẹ́ ìgbà ọ̀sán làwọn á ta ló ń bọ̀ alábi ní ayé ìgbàyà rẹ̀ ayé àgbàyà èwo nínú àwọn zainabu yẹ ẹ̀kọ́ kan tó. àbí àbáyọ̀rọ̀ wọn yóò ṣe é ṣàtúntò lọ sí pé ta ní bẹ lójú ọ̀nà lọ́kọ̀ọ́ nígbà ẹ wá tó òru mọ̀ ní ẹ wá pàṣẹ mi ní ẹ̀kọ́ súnà nípa ọ̀sán ọ̀pọ̀lọ̀ nàndà lára wa. Àlejò yẹn ti gbà yára ẹ̀wọ́ ń dákọ̀ rẹ̀. Àwọn tó náà kò ká ẹ̀rọ rẹ̀ ṣẹ́ Àlejò yẹn ayú àgbàyà ni ẹ̀wọ́ nínú àwọn lẹ́yìn àwọn ìjẹ́. Lẹ́yìn nínú àwọn ìyàwó àlejò ọ̀pọ̀lọ̀ níjẹ́ lẹ́yìn náà. Zainabu sun ku gashi yawa annabi ne sallallahu alaihi wasallam. Zainabu wambul masaki yawa annabi ne sallallahu alaihi wasallam. Zainabu wani jika annabi o tere ló sọ pé ayé ìjàyà nínú àti Zainabu èwo jẹ arábìnrin wa ni wọn padà ló ń gbà annabi pé ìmọ̀ àti Abdullahi ibn Mas'ud òun ìyàwó lámàáyé ọmọ lámàáyé lẹ́yìnláwó ìyàwó áfíríkà ìlú mọ̀tòlóyè àlẹ́dùá ni wọ́n ń kúrọ̀ láì fún wọn wọlé. ẹgbẹ́ mi ní zainabu wá bẹ̀rẹ̀ jọ́nà jọ́nà zainabu lóhùn lówó kan pamọ́ owó ìdí tọ́jú ti wá àti báwọn tó ní pé káwọn obìnrin ọmọ ẹgbẹ́ sàrà òun wá wò pé bọ́bá ẹgbẹ́ yẹn máa gbọ́ sí sàrà á sọ̀dáàkù àléyìí sẹ́wọ́ ti ṣe sàrà àfún nígbà wá bí àlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ bá ọ̀rọ̀ náà. èyí ò tọ́ka pé kẹ́kẹ́kù lówó ọmọ rẹ̀ ní. èyí ò làwọn èèyàn làwọn onímọ̀ fi ẹni rẹ̀ pé ó láyé ìbùkọ́bìnrin ni wọ́n ní nǹkan àbàbà àti ọba orí ìjà bí ìgbà àmàwá yan obìnrin jẹni pé obìnrin ní nǹkan ọ̀hún. Zainabu lówó ọdún lóde yìí tó ń dé tó ti sàrà fún ọkọ òun alẹ́bí yìí ní òsì sàrà àkọ́dá àjọyé yìí lọ. gbogbo sàrà àti ẹ̀bá ti fẹ́ yóò súnmọ́ yàn alẹ́bí yìí ládá méjì lọ́wọ́ àmẹ́. sàrà àti ẹ̀bá ti fẹ́ tó jẹ́nà sí yàn ládá kan lọ́wọ́ àmẹ́. alẹ́bí yìí fẹ́ láti sàrà àkókò nù mọ̀lẹ́bí yàn ọkọ rẹ̀ ní ọ̀yàtọ̀ fúnyàwó rẹ̀ o. jẹjẹ ni ṣé ìwọ fúnyàwó yẹn ni tó ọkọ yìí kẹlẹ bí ọba tó rẹ ìyàwó lọkàn ọjọra wọn o ọkọ gbọ́dọ̀ fúnyàwó ni tí ó tó tí ò ní níbi ni ara tọ́lọ̀ ti pẹ́ yìí obìnrin nínú Islam táwọn ilé máa tọ̀ fún sísọ oyè máa gbójú oyè Islam ọ̀pẹ́ yìí lọ́ọ̀kọ̀ àyè mẹ́yìn ọ̀rẹ́ ní Islam gbọ́n abẹ́yẹ lọ́sẹ̀ yìí bá jẹ́ mílíọ̀nìyà ìsìláàmù pé kọ́ ní ọgọ̀ ní ju ọmọ bí ọmọ àbí àbíyé àbíkọ́ máa wù lókù. Bọ́ọ̀bù ò bá ní òun náà yọ wà ní. Bí ìsìláàmù ti tó sùn sí ẹ̀ka rẹ̀ yẹn. Nípa báyìí, sàrà tí wọn bá ti kọ́kọ́ yẹn ní. Ẹni ló ń tí sàrà wọ̀ sàrà àti ìgbésùn mẹ́rin káwọn yẹn ní ọwọ́ àti òkè sàrà fún bàtà wọn àti òun gbé wọn ní tí ó kó wọn tí wọn fi ní níbi bàrà nìjẹ́lẹ̀ àwí dandan ni òbí tó bí yàn dandan ni ní ó fi dé ìwòyàn gbọ́dọ̀ yọ gàtà kókó fún yàrá rẹ̀ ọ̀gbọ́dọ̀ yọ gàtà kókó fún bàbá rẹ̀ ọ̀gbọ́dọ̀ yọ gàtà kọ́mọ kọ́mọ ọ̀hún náà fẹ́ẹ́ fẹ́ wúwo ìfẹ́ jì wọ́n náà gba gàtà yìí lọ ìfẹ́ hàn ọ̀wà owó yí ẹ̀yàtọ̀ fún gàtà yìí. èèyàn ọ̀gbọ́dọ̀ wá tí ó fún ìyàwó rẹ̀ tí ò ní níbi zàkà ìṣẹ̀lẹ̀ àwí àmóbìnrin lè yọ zàkà gbogbo ọkọ rẹ̀. ó gbé kìí ṣe dandan ní kóso yọ náwó lọ́kọ rẹ̀ lórí. wọ́n bá wá wù àlẹ́bí ní kọ́dà ládá méjì ní ọba kọ́dà kọ́dún wọ́n sí ìyàtọ̀. yọ̀ọ̀bà ládá kó ti kàrà ọlọ́run tó wá ní wọn kọ ládá kó tí ó dé kókò rẹ̀ tí ó tún lé kó tó pọ̀ ọlọ́run ní wọn ládá yóò náà nípa báyìí ó ní dájú ìyànà yìí ní pé ànábì ní gbàgbọ́ ìjàkùnà ẹtì bàárà o ẹ̀yọ́ bẹ̀rẹ̀. wàyí wọn ó na àfàrò àfàrò àkọ́bí jahanna wọlé ẹ̀yà gbèdé dá. bọ́ ìsìláàmù bọ́lá sọ ti akọ́ òkúyọ̀ sọ bàbá àlàáfíà náà. Oṣù tí a sọ láti ẹ̀gbẹ́ yóò tún máa wo obìnrin wa. Àmọ́ ìsìláàmù iṣẹ́ ìdí máa tẹ̀yàn yóò sàlẹ́bì ti já oní oríṣi yẹn máa ti sàárà oníyìí àlẹ́bì lọ́nà òsínjà gba àwọn àwọn oníbẹ̀ láìjẹ́ náà àwọn oníbẹ̀ níná àlẹ́bì láwọn obìnrin lọ́pọ̀ jù nù náà ọlọ́pọ̀ sàánù wa. Ẹgbẹ́ nu àdìdì yìí bẹ́ẹ̀ ọwọ́ àlọ́ àdìdì yìí náà bẹ́ẹ̀ àlẹ́bì ní àwọn obìnrin lọ́pọ̀ náà. وقامت امرأة من ثقة النساء ثقة لعنة وسط من وسط النساء obìnrin kan wá dìde láàrin gbogbo àwọn obìnrin tó dùnkó. Bàbá àwọn ìkàjẹ́ yìí, obìnrin yìí, àwọn sàhájà lẹ́wà Mùhàmmad Sọ̀tẹ́là, wọ́n fẹ́ máa kí ní ìtẹ̀sí òbí ní bíbá bí wọ́n jẹ lẹ̀. Ẹni tó bá àdìsí wá kọ̀ mọ orúkọ obìnrin tó ti dé yìí àbójú sáàyè rẹ̀ dé báyìí ni. Náà kàbáà rẹ̀ kàtẹ́ yìí ojú rẹ̀ rẹ̀ ó ti rí lójú lẹ́ẹ̀kẹ́ rẹ̀ pé ẹ àwọ̀ kẹ́ńtẹ́ńtẹ́ tó yàtọ̀ fáwọn ti fẹ́ lára rẹ̀ tẹ́lẹ̀. Ìtumọ̀ kàbáà rẹ̀ yẹn kọ́lọ̀ kọ́ wà ní ìlànà ìṣẹ̀ṣẹ̀ làwọn ìlànà tí pupa dídí mọ́ọ̀lù dídí wá wà àti dúdú tí ìtàn wá lọ́jọ́ tí pupa nílẹ̀ tuntun máa tàbá wù yẹ. ilé kókó ibi tá à ń lọ́kọ́ yẹn arábìnrin wa béèrè pé bí mo yà ọ̀pọ̀ nàgbà kì í ṣe tó fi fáwọn ní àpò tí wọ́n fi kun náà. ورمضان عنه الظاهر بلي قطع النبي صلى الله عليه وسلم الذي من كمين إلى ربع لأن كنا تفضلن الشكاة لأن كنا تفضلن الشكاة وفوق كل òtítọ́ òtítọ́ òtítọ́ wọ́n bá fẹ́ ẹgbẹ́ gbogbo ní ó ní lágbára gbọ́kọ̀ ẹ̀yẹ káàkiri tó tún dáa ju tòun lọ gbogbo ìtọ́kọ̀ tiẹ̀ tẹ̀lé kìí jẹ́ nǹkan máa ń yẹ. Àlẹ́bí ni ká máa kọ̀m̀pléìn ká máa kọ̀m̀pléìn ọ̀pọ̀ ìfẹ́ yìí obìnrin. Ẹ̀ẹ́dẹ́gì fóònù àṣìyẹ àìmúrí pọ̀ lọ́dọ̀ wọn ọkùnrin lọ àlẹ́bí ló gbé yíyí o kò sẹ́yìn kó o ṣe tó bínú ọkàlùkọ́ ọkọ̀ ọwọ́nú yóò tún bí tó ta báwo ṣe ni àlẹ́bí ọjọ́ táwọn ọkùnrin fún wa yóò tọ̀ táwọn obìnrin fún wa àlẹ́bí wíwà méjì yìí ọ̀pọ̀ láàrin ẹ̀yin obìnrin jọkùnrin lọ ká máa kọ̀m̀pléè lọ́pọ̀lọpọ̀ wọ́dà kúrò lọ́nà àṣírí ó ti lè ti tó wọ́n ti dọ́ka sí òfin ìjàkálásá gbogbo tó lọ́dún mẹ́wàá òwúlò kò dé àmẹ́bíyẹ ìkọ́fà àtọ́pọ̀lọpọ̀ obìnrin òkú wọn náà lọ. àwa bẹ lọ́run àwọn obìnrin wa ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbá àbúrò wa pàtàkì jùlọ ẹ̀yin tí ọlọ́ni tó ń lò yé kẹ́ máa gbọ́wọ́ ọ̀rọ̀ báyìí dáàbò ẹ̀kẹ́kọ̀ọ́ mi yé léyìí akẹ́kọ̀ọ́ yìí yìí ẹ máa ma kọ̀ǹdíṣàn táwọn ọkọ̀ yín bá wà ẹ wọ́n jọ jẹ́ tó gbogbo ìgbà náà ní àtúntò lágbára àtúntò lágbára ẹ sì má jọ jẹ́ tó ní bá tó ń ṣe dáàbọ̀ ẹ̀ka tó bá kò dé ẹ̀ka àgbo kí ẹ gbàtẹ́mọ̀ ọgbà gbogbo dáadáa rẹ lọ àlẹ́ yẹn nǹkan tó jì yìí ló fi ń fà tóbìnrin ó fi wọ náà o tóbìnrin ó fi ọkọ̀ nínú náà jọ ọkùnrin lọ ọlọ́kọ̀ fàjàánà yẹtọkọjáfùnà ẹwà ọmọbìnrin kọ ájà mẹwà ọmọdọọdọdà tí ẹ bá wí báwọn báwọn obìnrin wa lónìí káwọn tí wọn ó ṣe àdéhùn àwọn ọkọ ábẹ́sẹ̀. nípa táwọn ọkọ ábẹ́ gbọ́rọ̀ yìí rọ́ọ̀bù àdìgbà tọ́ka àdìgbì wa ní ó lè tí ò lówó tí ó ti ṣe sàárà ó sì kú òní yìí ẹ̀fọ́ báwọn ọmọ àbíyá ṣe yí àwọn ìyá ńlá wa àwọn ọmọ ajá nẹ́wà Muhammad sọ̀rọ̀ yóò dín náà fi ìfẹ́wòye ìlà ó ń kálukú ní ìmọ̀ àkọsílẹ̀ láti tẹ́ta lẹ̀. ní àkọsílẹ̀ ìhìnà wọ́n ti ń gbèsè sí wọn ti tọwọ́ wà àwọn ti ìhìnà kọ́jà nǹkan ọwọ́ ẹlòmíì yọ nǹkan ọwọ́ rẹ̀ pé kàkọ́ jáde صلى الله عليه وسلم ورضي الله تعالى عنهن àdìsí jábìrì yọrọ kọkọ àti jábìrì lẹsẹ dáadáa ọ̀rọ̀ ayébi ni jábìrì ní òǹfẹ sọ fún wa àmẹkọta kọńbẹ ọ̀pọ̀ ọkọjá ọ̀rọ̀ àlẹyé ìkọlọkọjẹ oúnjẹ òǹkùrù wa kájọ náà yẹ kọjọ bọ ọkọjọ náà mọ náà lọ àlẹ ìṣàmà ní wọn àlẹ náà yẹ wọn. Thank you. Thank you. ọmọ ọ̀fẹ́ tó yọ ní yọ àwòkò ìlú yọ àwọn ìlera. Àlejò àti àwọn tó máa yà yàrá ní lábọ́ àtàlẹ́ máa ló kẹ́yìn ní àwọn ìyàwó ká. Ọlọ́run ti ní ọ̀rọ̀ àyàwó rẹ̀ pé wọ́n tẹ̀lé ẹni kọ́ òun àti ẹ̀rọ kọ́ wọn nílé. Ìmọ̀ràn jẹ́rà yìí ní ilé ayé ń wí. Oríṣiríṣi ìlú tó ṣàlàyé ìlọ ìjọba ìjà wọn kò ní. Ilẹ̀ ilé ẹ̀ka kan ní nínú àkọọ́lẹ̀ fún ẹ̀rọ àti gbogbo ilé ìgbé àti ẹ̀yìn kan ẹ̀ka àtàkùn nínú ìgbé. Àwọn ìtàwọn ìmọ̀ ẹ̀yà gbé ìgbé. Bọ́lá náà bẹ̀rẹ̀ òun ọlọ́wọ́ ìpa ẹ̀ka dábàá ló wá yàtọ̀ láyé lórí ẹ̀yà yìí àkọ́nìkò ìrìnàmọ́bìlú bàbá ìlànà ọ̀rọ̀ àlẹ́ yìí. Gbogbo ẹ̀sìn yìí bẹ̀rẹ̀ àlẹ́ ìjẹ́jẹ̀ká lọ́gbọ́n máa wọ. Èyí ò ní kí ìwọ̀n máa rántí ó sì máa ní ìjọba ẹ̀kọ́ owó tí ó yé ìlú ọ̀rọ̀ ló yá ọ̀la ọ̀la ọ̀la ọ̀la. Lọ́la àwọn òṣèré ìlú ní ìlà ní ìlà owó rẹ̀ ní láta ìlú ẹ̀kọ́ ní ilé ọkọ̀ ìlú ìlú wọ́n ní ọmọ ti wà nílé ọkọ̀ ọ̀pọ̀ ní àlàyé ọmọ bá ti wà nílé ọkọ̀ ní kúkúrú ṣé èyí kò fi bá béèrè yìí mọ àti gbogbo ẹni tó bá lérò béèrè yìí lọ́kàn gbogbo ẹni tó bá gbé dandan ní kí èèyàn ó fún ní ìdí ọmọ jẹ ìdí ọmọ mu ìrọ̀lẹ́ sábà kò ní kí zàkà bọ̀. obìnrin tó ti kú lábẹ́ àwọn òbí rẹ̀ tó ti wà nílé ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ní ọwà lọ́rùn ẹ̀ ní dandan láti fún ní ìdí ọ̀jẹ̀ tí ọ̀nà tí ó lò òbí rẹ̀ bọ́lá fẹ́ yọ zàkà bọ̀ nígbà náà èyí tó ní ní kó tiẹ̀ lọ sí ọmọ tó ti wà ní ọkọ ní kó tó máa kó oúnjẹ ránṣẹ́ sí ẹni ọkọ rẹ̀. ní kúkú irú ìyá báyìí olùkọ́ ọmọ rẹ̀ tó wà ní ọkọ ó ti sọ kàkà fún káfí fún pé bọ́bá wà ní àwọn tó tọ́ sí kàkà ni o. gbogbo ìta ń wí yìí àtẹ̀yẹ́jọ́ kọ́kọ́ wo Zainab wá di ànẹ́bí sọ̀rọ̀ ọ̀tọ́nà. wọ́n ṣàlàyé kò tá Abdullahi wà Abdullahi ò lówó ni o kìí ṣe nítorí kọjọkọ rẹ̀ lásán kọjọkọ rẹ̀ ó ti wà nínú àwọn tí Al-Qur'an tẹ̀lé mùsùlùmí pé wọ́n tọ́ sí gàdá gbàgbélé rẹ̀. Thank you. ìgbà tọ́jọ́ bẹ̀rẹ̀ yàtọ̀ sígbà tó wù bẹ̀rẹ̀. Nígbà wo ni pé òun àti ọjọ́ òun àtọ̀fẹ́ ní ṣíṣe ní ọjọ́ kan nù sẹ̀lẹ̀ abẹ́ tí wọ́n gbòòrò ọjọ́ òun bẹ̀rẹ̀ mọ́tíìdì. Ọjọ́ kìíní náà lọ bẹ̀rẹ̀ àgbà àgbàdàn ìbàdà mi yọ. Àmóhùn rẹ̀ ti ṣáájú ẹ̀. Lágbègbè yìí kìí kí lónìí. ní Sunday lọ́wọ́ láàárín bí mọ́síjì bá fi tó lórí ìdísìn nínú ìṣẹ̀rí àti làálàá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn làkó òun sínú òru àtìlẹ́ àìgbọ́sọ́sọ́ àtìlẹ́ o. bọ́lá wa ti bàbá káàtó bá a lọ́la àwa làwà ní kíni yọ̀wọ́ àlùfẹ́sìn lẹ́yìn àlàyé yẹn lọ́kàn ní ìgbà tó yẹra wa. Òru àtìní lọ́ta ju ọjọ́ àtìní. Àmúlò ọ̀rá pé ẹ̀rù àwọn kan ní àyà bá lọ́dọ̀ àdánimọ́dé kọ́. lọ́kàn ní ìgbé ńgbòrò ní òru àtọ́jọ́ tí ìgbẹ́jọ́ kan ní oṣù ẹ̀yà àdúgbò lọ́kẹ̀rẹ̀ láti mọ́tírì. Àmọ́ mọ́tírì yẹn ọjọ́ ìbẹ̀rẹ̀ òru ọjọ́ lọ́fẹ̀rẹ̀ ó di àgbájá ní òótọ́ ọjọ́

ẹ̀rọ máa ń kó pé wọ́n tó ọ̀nà ní. Ẹ̀dọ́ níbẹ̀rẹ̀ yìí ẹgbẹ́ yóò lè pàdé ara kan lọ àbí ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما قال ليس مؤمنا لكن تؤمن شريعة الله إلى من لا أعطاها إلى أعطاها إلى من أعطاها إلى أعطاها إلى شريعة الله èyí tó wá kù ní pé kíkọ̀ tó wá pọ̀ yìí kí ni wọ́n ti fi lọ́ba tó ń pọ̀ tọ́pọ̀ yìí bẹ́ẹ̀ náà ni wọ́n pín bó ti yẹ wọ́n pín làwọn èèyàn yí àǹfààní jẹ ń bẹ̀rù lójoojúmọ́ mẹ́rin. tó ti lè bù ní pé lọ́ba ìpín púpọ̀ tọ́pọ̀ yìí wọ́n ara ara àkárí ni pé ẹ̀ràn ti dá mọ́ ẹran ti làkàtì má gbọdọ̀ yí pé ẹran ti yí ní àbí atákùrò mi yọ àpò mọ̀ ní lè ní gbọdọ̀ à oko yìí wọ̀n ní ládàá èyí lànà ti yí di àbí ìbára rẹ̀ náà rí kí lànà ti torí ọ̀rọ̀ rẹ̀ ṣáàtù láàrin ẹran àpàjẹ́ wọn kà fẹ́ràn wọn jẹ́ lọ́wọ́ tó ṣe ìtọ́wọ́bì náàbà ọlọ́wọ́ jẹ wọ́n yà ní ọlọ́pọ̀ àmọ́ kò sí láta àléyá mẹ́ yàrá tí yàrá jọra ní orí kámi. ebe yóò sì máa ń lórí tá a bá béèrè yìí kan ọ̀pọ̀lọpọ̀ ní máa ń dúró dáadáa nù fún rẹ̀. ẹni tí ó rẹ̀ ń fi fáníyà rẹ̀ ó fi rẹ̀ ń ní pé a ẹnu ọ̀bí ọgbọ́dọ̀ sílẹ̀. kò ní láta àléyá ẹ̀rọ bá pẹ̀rẹ̀ ẹnu àmọ́ láyà pé ìyàgbára tó ń tọ́lọ̀ yìí kò bẹ́ẹ̀ láti fi gbogbo àmì àmì ẹ̀rọ ẹ̀sìn wa ìsìláàmù ó ti pàtàkì púpọ̀ èyí ti jẹ́ lọ́pọ̀ ni ó tó kéré ni àníyàn bẹ́ẹ̀ lọ́lọ́ nílò ọlọ́pọ̀ sàmìlẹ̀ ní àwọn àwọn òṣìṣẹ́ ìmáàmù ìlú ẹ̀rù èyí tó òṣùwọ̀n pípa mọ́ ìfẹ́ ìmáàmù kí ọ̀run márùn-ún ní láàbùkù wa. oníbèrè yìí ní ìlànà àtẹ̀yìnbá oníbèrè yìí ní bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àwọn kan béèrè tó lè sọ pa pé àwọn ń lórí íńtánẹ́ẹ̀tì pẹ̀lú àwọn kẹ̀kẹ́ náà rà bẹ́ẹ̀ bọ́ǹdì tàbí nǹkan kan pé wọ́n ń kó àwọn bóòdì tàbí jẹ́ yìí bí ṣe nípa nípa àwọn anúmọ̀yẹ́ lẹ́yẹ̀ lẹ́yẹ̀ ìgbẹ́lá àgbàdì lẹ́yẹ̀. àwọn àtàdéhùn ló sọ pé àbá àbúhà nípa àti ìrántí ìrọ́lẹ̀ ilé ìjọba ọ̀gbẹ́ ní ìlà pé kí wọ́n bá wa ṣe ìwádìí nípa òṣèlú yìí lágbàmbá ní ìgbàgbọ́ pé àwọn bọ́ọ̀lù ìrẹ́ tó kọ̀ béèrè lórí ààrẹ tó àpá àtijọ́ náà àwọn lóòótọ́ ìta àtijọ́ yóò yẹ wọ́n á bẹ̀rù pé ìjẹ́ wá sí jẹ́ kí àmọ́ ẹgbẹ́ wá sí ilé ìwọ̀n mú wa ọ̀dọ́ ilé ìyẹ̀ ní gbogbo àwọn ọ̀sán gbogbo àwọn sí àwọn ilé dáadáa wọ́n ti sẹ́yìn sí jẹ́ àmọ́ tó jẹ́ àpò yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa mẹ́rẹ̀ẹ̀rin òun ni àwọn tẹ́lẹ̀ yìí lọ́nà lọ́kọ̀ mẹ́ mọ̀rọ̀mọ̀rọ̀ lọ́kọ̀ mẹ́ kò sí ẹ̀sìn dájú kan pé wọ́n fi ìròyìn ẹlẹ́dẹ̀ sílẹ̀ àná ọ̀sìn ilé ó mọ̀ wá sí báwọn làwọn sọ káwá bójú ìṣẹ̀rí àwọn olùkọ́ bá rí bẹ́ẹ̀. ìdájọ́ ti ṣẹ̀rí àmì pé àlàáfíì ìpìlẹ̀ ní gbogbo tí ẹ bá ti ṣe bàbá rí nǹkan tá wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn mẹ́tẹ̀ẹ́lì gbogbo nǹkan tó bá yàtọ̀ sí yìí lọ. ní ìpìlẹ̀ ní náà ẹ̀kọ́ ní ọ̀jẹ̀ wa. Yìí lè yóò fi rí sí yọ̀ọ́ dání lójú pé àwọn ti gbára ìṣòro. Ṣé ó fẹ́ lọ مقاصد الشريعة أن رفع الحق رفع الحق ما جعل عليكم في الدين من حرج ولو نجي يوم كلا دعاء كل ما إلا بلا دعاء كل ما يجي ما يجي ما يجي ما يجي èyí ṣe bá tó ìtọ́jú ayé lójú ẹ̀ ìgbà mi ọjà àtàwọn tí ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa sọ̀wọ́ báyìí kò kú dé kò sí ẹ̀rí dájú pé àtibọ́dún ìgbà ní ìgbàgbà ní ìdájọ́ ti ṣẹlẹ̀ àmì ọkọ̀ bá ti báwọn ni pé aláàbí ló lọ wọn ò sí. Thank you.